أنك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير آمين. اللهم يا من فهم سليمان فهمنا آمين. ويا من علم آدم الأسماء كلها علمنا آمين. إنك أنت العليم الحكيم اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أو ما maa آية لك nínú ayẹ̀lẹ́kẹsàn-án èyí tí a ń kálàyé láti ibi ọlọ́run ọba kó ṣe àgbọ̀rí ẹ̀ níwọ̀n fẹ́ nìkọ̀ọ̀kan wa àti ìlòwó náà ọlọ́run kọ̀ọ̀rọ̀ fún wa olúwa ń sọ nínú suratul hujurat àyà kẹta lẹ́yìn bàtà sọ pé a'udhu billahi minash shaytanir rajim. a'udhu billahi minash shaytanir rajim. wa in طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما. وإن طائفتان والفتاة من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي سنتي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إن الله يحب المقسطين وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن máa mọ̀ sí òfin tí ó máa tẹ́sìn ṣe tí ó sì máa táyé ṣe fún wa. òfin tí olówó gbé kalẹ̀ sínú aáyàn yìí òun náà ni tí a lè máa pè ní solúsàn ọ̀nà àbáyọ fún gbogbo kọ̀ọ̀bà olè tí ń bẹ lórílẹ̀ ayé lásìkò tá a wà yìí. yálà tí gbogbo àgbáyé ni àbí tinú kọ́ńtì kan ni àbí tinú stéètì kan ni àbí tinú ìlú kan ni àbí tinú ẹbí kan ni wọ́n ní òfin tí ń bẹ nínú ààyè ìró náà ni wọ́n máa ń pè ní àṣùra. wọ́n ní ọ̀ọ́ ìmàdá ní ẹ̀rọ ìgbìyànjú àkọ́jọ́jọ́lù bàbá sínú bẹ̀rẹ̀ ìjọba. àwa pè ní òfin àṣùra ẹ wá lọ mọ̀ pé gbogbo òfin táàbà fi pẹ̀tù síjà ojú méjì lọ́gbọ́dọ̀ ni gbogbo òfin táàbà fi pẹ̀tù sí mélòó la ló gbọ́dọ̀ ní. nínú òfin ọlọ́run bó ti wá nìyẹn. tó ní làákàyè náà bá ń làákàyè tó pé yọmọ kó bó ti wá náà nìyẹn. báwo wá ni a ṣe máa ṣe settlement pẹ̀lú tútù lásán. kò ní lọ lásán a máa fi tútù ṣe settlement. a sì máa lo gbígbóná fún settlement nígbà náà gbóná fún gbà mí. ṣùgbọ́n kí ni ìpìlẹ̀ gan-an tá a fi máa ń ṣẹ́tù ìjà tútù ní jàmá. ọ̀rọ̀ àrùn sọ fún wa pé tíjà bá bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn méjì ẹ̀ fi tútù parí ẹ̀. Nígbà bá wá lu tútù yẹn tí tútù ọ̀bá wá ràn án. Ṣùgbọ́n ìgbà wo lọ́wọ́ mà pé ọ̀ràn án èébè wọ́ o àwọn tó mọ̀ nípa rẹ̀ ni torí tí wọ́n ti ní ọ̀ràn dé òun ọyẹ kọ́ tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ ńbẹ̀. ìjọba lọ́dọ̀ àwọn olóyè kẹ́kọ̀ọ́ yìí ti ń mú ìtura yìí dáadáa wọ́n sọ fún pé èsì nǹkan kan tàbí wọ́n jẹ́ pípé fẹ́ kó tí mo kọ́ lọ sí mu. àwọn tó mọ̀ ẹ́ sí ni wọ́n sọ fún ọ pé títù àti lo títù tó léyìí níbi tí yàn máa lò dé kọ̀ wá ràn mọ́ tí ọba ti wá ràn mọ́ kí láwà á lo ààrẹ. Ìnáwó ìdáhùn ààrẹ ló kọ́ bàbá bírò láti ṣàbẹ̀wò. Bàbá bírò láti ṣàbẹ̀wò. Bàbá bírò láti ṣàbẹ̀wò. Ìgbà yẹn àwọn àmójúgbó jáde. Táyà ni wọ́n á máa gbígbóná mú jáde kìí sí mi àti ẹ̀. Àwọn tó mọ̀ ń pẹ́ ẹ̀ ni ọ̀rọ̀ táà ń sọ láàrin kìí sọ̀rọ̀ àwa lẹ́fù kéékèèké báyìí. Lọ́mọ báyà ìtọ́ bá gbogbo àwọn ayà ìtọ́ bá lọ́dọ̀ àwọn onímọ̀ wọ́n sọ fún wa pé kìí sẹ́yìn lẹ́ lò ó. Àwọn tí ó lè mọ túmọ̀ ẹ̀ tí ó ń jẹ o. Ṣùgbọ́n implementation rẹ̀ èyí ṣe ní èyí ṣe ń tọ́ mọ̀ ń pẹ́ ẹ̀. Ọlọ́run wa ń jẹ bá wa lò tútù tí ọba àwọn tó ọmọ gbígbóná lò tí wọn ò ní ti lò tí gbígbóná bá bọ́ sọ́wọ́ ẹlòmíì yóò lò kọjá ayé ẹ̀ wọ́n ní ọ̀nà bílálà kan ni yọọba kó pọ́npọ́npọ́ yọọba padà nù. wọ́n ní kọ́ ìjìyà rẹ̀ ẹ̀wọ̀n ọjọ́ kan pé náà rẹ̀ kọ́wọ́ yọọba àwọn ọdún kan fún un gbogbo eléyìí àkóbá ní kó bọ́mọ ádámọ̀ woman being àkóbá ní tó fi jẹ́ sí pé ẹ̀ntọ́ bá mọ̀ nípa ẹ̀ lọ́gbọ́dọ̀ sí pàpọ̀ nípa wo dájú ó. sọ ẹ̀rí àhàtà tí ń bẹ̀ ń bẹ̀ yẹn. wọ́n ní tó jẹ́ sí gbogbo náà fẹ́ lò mẹ́wàá lẹ́fẹ́ ti jẹ́ tẹ́lẹ̀. ó dára mẹ́wàá. ẹ lo méjì bọ́ sẹ́lẹ̀ kẹta lọ́ba ni mo sọ̀rọ̀ ń wọ́n náà náà ló ti ṣe òun kílẹ̀ tó máa sábà bá wíṣí lọ. kàtàdà bí àìlá àwòrán ìlà. ojú òfin ọlọ́run ti sùn tó bá jẹun àná. òfin ayé kankan wọ́n sọ pé ó jì ètò òsè náà ṣẹ̀rí àwa ní àtà àti ìlà Oúnjẹ wọn ọ̀dá wá nítorí di àjẹ́fẹ́ ti fẹ́ tó dẹ́sẹ̀ yẹn kí ké nítorí nǹkan míì ju Torí wáyé táìmù tó máa lò tó máa bá wí lọ́wọ́ ó lọ nǹkan mìíràn láyé. Ló jẹ́ pé ṣẹ̀rí àlọ́ àdúgbò yín tẹ̀lé ṣẹ̀rí à. Ìkànnì ẹ̀rín yẹn gbogbo òfin ọlọ́pàá, òfin sọ́jà, òfin kóòtù ayé Nàìjíríà kò sí kankan tó rẹwà tó báyìí. Mo tó sọ̀rọ̀ Nàìjíríà gbogbo ayé. Ó dàbí mọ́tàlì kò sí ìtọ́rẹwà tó wọ́n láwọn òbí náà ká máa lò ó àwọn ọ̀gá ká máa lò ó àwọn olùkọ́ ká máa lò níta bá fẹ́ bẹ́ẹ̀ ń tọ́wà lábẹ́ wa wí sí tí ẹ bá ń ṣe lọ tó bá ti ṣe correction fún ara rẹ̀ mọ́ complete discipline mọ́ àmì ìlànà. làwọn ẹlẹ́kọ̀ọ́ fi sọ pé ẹ ń bá ma Kùránì tó ma náà nábì oríire ọ̀fẹ́ dáadáa. nítorí báyìí òkèèrè ní ọpọlọ rẹ̀ ọ̀fẹ́ dáadáa. òye rẹ̀ yọ wáì. gbogbo àwọn tẹ́yìn pọ́n látàn pé ah, àjọ kan ọjọ́ nǹkan kan Bọ́bá ti wá padà tó di òfin ọlọ́run ọ̀bẹ kí ilẹ̀. Àìyí a ní ẹ máa lo bìlà ájílì ní gbẹ́ngbẹ́lẹ̀ ẹ máa lo àápùtì tú lókè lókè. bìlà ájílì lẹ́fù éènù lẹ́fù wánù lẹ́fù lówà lẹ́fù nìyẹn àwa ni wà á fọ́sẹ̀ tó ẹgbẹ́ òfin lọ fún fún lápèjúwe lánàá fẹ́ bàbá ìgbé náà. Ìnáwó ọ̀la yóò ṣe olùkọ́ إن الله إن الله يحب المقسطين إن الله يحب المقسطين mo wá pè wá lánàá pé káwa náà ò sáré kárápálá wọlé síbi mú kó sì pé náà. Àwọn àti ìdápálá wọlé ọ̀rọ̀ àìmọ̀ ẹ̀gbọ́n mú kó sì pé kálẹ̀ bá a wà nú àwọn wàlákì nà lọ àpábà. وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم pé tá a bá ti ṣe ń fẹ́, ọlọ́run fẹ́ràn wa ọlọ́run ti ní mo fẹ́ràn àwọn ìjọba àwọn ìjọba ìtókọ wọn ń jẹ́ mokófì tó dà. lóyìn bá máa wọ ẹgbẹ́ ìlú ẹgbẹ́ tí yàn máa wọ̀ rẹ̀ ọjà máa wọ̀. kìnní kan díínì kìnní kan díínì kìnní kan Islam kìnní kan kìnní kan máa wulẹ̀ wọ kankan bẹ́ẹ̀ wọ. wọ́n á béèrè pé ìbúra sí gba fọ́ọ̀mù iná lọ ìfipòlè mọ́kòtì kìnní ìní ojú ìdí fọ́ọ̀mù ẹ̀ wá. mo fọ́ọ̀mù ẹ̀ wá tó mọ̀ báyìí. بينهما tó bá ti gba fọ́ọ̀mù ọ wọlé pé. ọlọ́run jẹ́ àdúgbò bá o fọ́ọ̀mù eré ìṣòro bá o.

ìwà apá máa bára ẹni jà á máa gbé gbódò ń rúsọ láàrin mọ́mìnì tí mọ́mìnì kò yẹ ká máa bá lọ́dọ̀ mọ́mìnì tí mọ́mìnì. àìlóǹkà bá irú ìwà ń sọ láàrin yìí ọ̀yọ́ ṣẹlẹ̀ sí wa. ọ̀yọ́ ṣẹlẹ̀ sí wa. kí ló bàtà fi ní ọ̀yọ́ ṣẹlẹ̀ sí wa jọ̀mọ́ à. ìsálábí fún imú mi. torí ó kọjá pé wà ní náà ni. tó o rí bọ́lọ̀ wọn pè wá ní nǹkan mí bí ìmánì náà lọ. sọ ìfàtà mínà lìgínàbù mú mìnì. mo sọ pé mínà náà ti àwọn mìnà ní Nàìjíríà àwọn mìnà àwọn omi ìlú ní. kò fi nǹkan mi gbìwájú mínàlì mọ́mìnì ó sì mà fáwọn mọ́mìnì ìrántíràn pọ̀ láàrin wa tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́nkántù ọkántù gbogbo ìran yẹn ọkántù àwọ̀ yẹn ọkántù èdè yẹn ọkántù ìlú yẹn àbí ìran yẹn àbí ìdílé yẹn ọwọ́ ọwọ́ wa ló kọ náà ní wa papọ̀ kí ló kọ náà. wọ́n jábá tí léèrè pé kí tó lè tiwápọ̀ chain tó lè tiwájú òde já láàárọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ní kí máa sọ pé ó kọ ìmánì. ní ọmọ rí. ìmọ̀ ọmọ ìmánì rẹ̀. ní ọmọ rí. ìmọ̀ ọmọ kíni rí. ní ọmọ rí. Ọmọ bá kí ni? Ìwọ náà tó ń ṣe wá sí ìmọ̀ rí. Ó bàbá rẹ̀. wọn ọmọ yára rẹ o mo sì mọ̀ ọ́ ti pẹ́. Kí ni mo mọ̀ lára gbogbo ẹni tá a mọ̀? Ìmáàlì ni jẹ̀mọ́ Lóòótọ́ jẹ́ pé tá a bá lẹ̀ lọ́dún Mi máa sọ pé ìlú tèmi, mi ò rí tèmi, mi ò tèmi. Kí ni ẹgbẹ́ kí lọ́wọ́ á Ẹgbẹ́ làwọn á yẹn. Ó òun ló so wá pọ̀ jù láyé. òun ló so wá pọ̀ jù lọ láyé. òun láti gbádùn tá a bá ń lò ó. òun láti gbádùn jùlọ tá a bá ń lò ó. tọ́ ọba ti lò ó ọmọ kankanlọ́fọ́ ọmọ jákòtò ọmọ forí gbá ẹ̀ṣẹ̀ ọmọ ìfẹ́ ọmọ gún ẹlẹ́sẹ̀ mọ́tà bá ti lórúkọ yín máa nìyà àfírí. ìyẹn lábẹ́ sọ fún wa pé ẹ ti lọ́wọ́ jàmáà ẹ ti lọ́wọ́ àhàtàhàtùbáàtì ẹsìn ìdìlgá òkè ni tọ̀wá ìfẹ́rà ẹ má sàfihàn ara yín títí nǹkan mí ìdí kíni lọ ìmáyì ìmáyì ni o ọlọ́run kò fún àní ìmáyì ni o wàlẹ́ ìta. kò tí ẹ yẹ ká bá múmi lẹ́yìn jẹ́ ń jà gan jẹ́ ń búra wọn láti. Asan bèlè gá wa yọ ìdà síra wa. Àní ká búra wa sọ pé kò yọ ọ̀sẹ̀lẹ̀ síwájú. Torí ọlọ́run ọ̀ràn wa pẹ̀lú ó kọ yẹn. Ó kọ táà ń jẹ́ yẹn ó ní sẹ́kẹ́ ní béèyàn bá jágbẹ̀ ní ìsìn wọn ò lè sọ lágbẹ̀ láì mọ kó dáa wọn ò lè sọ tíjà láì mà yàn kọ́ wọn ò lè kọ́ ẹnjìníà kọ́ má lè ẹnjìn ọ̀pọ̀lọ̀ ẹnjìníà báwọn béèyàn bá ń jẹ́ mú mi ní àgbọ́dọ̀ bá àwọn àròyìn báyìí lára rẹ̀. أويا. والآخر bẹ́ẹ̀ ni ó kọjá pé wá yẹn olúwa ti pè wá lórúkọ yẹn náà lọ́pàá ó dẹ̀ tọ́tẹ̀ wa àgbẹ̀ sí dákòlù títí àkọ́ọ̀yàn ni mẹkáníìkì pọ́n látọ̀ ni àbí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni lọ́ọ̀yà yìí dùn kán ni. Eh, bẹ́ẹ̀ ni justice ibi kìíní kan tó ó fi máa mú lórí borí ẹ̀ ni eh, báyìí ni bó ti wá lọ́nà bẹ́ẹ̀ náà ni múmìnì náà kí ni ẹni ara sí ẹlòmíì kan jẹ́ múmìnì ni kọ̀m̀péèrè kí ni tẹ́ mi kúránì sọ sí táwọn máa ṣe fún wa àdìsí náà sọ sí táwọn máa ṣe fún wa ẹ̀jẹ̀ àlọ́ Aya seventy one ní sókí náà ni a ń kọjá ń bẹ olúwa sọ pé wálé mú. يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله When manhaji aya is over, in his duty What wajibu wa àti iṣẹ́ tá a ṣe méjì náà ni iṣẹ́ ìta àti pẹ̀lú ọlọ́run àti ìta àti pẹ̀lú ọmọ ádámọ̀ ẹgbẹ́ wa méjèèjì láyà tó fa. ìta àti pẹ̀lú ara wa ń bẹ lákọ̀ọ́kọ́. ó kọ̀ tí ní ajẹ́ àwòlíyá ẹ bá ń pè é. àwọn ìyá àtúnmá. ẹ pè lẹ́nu sòmó kú tẹ́ ẹ̀. mo ti pẹ́ ẹ tó pè lẹ́ẹ̀kan sí. àwọn ìyá àtúnmá. ó dùn lẹ́nu pé ó kù tẹ́ rẹ̀. ayé màtúmọ̀ àwọn ìyá àwòrán igi igi lẹ́yìn ọgbà ni mùsùlùmí àti mọ́mìnì gbọ́dọ̀ máa jẹ́ fún mọ́mìnì kejì. ta ni wọ́n ń sọ bẹ́ẹ̀ ni wọ́n. ó sì ìjọba yìí. à ń tán bèèrè kọ́ jẹ́gi lẹ́yìn ọgbà. ẹ̀ẹ́n bá jẹ́gi lẹ́yìn ọgbà ó ti dúró tánu. ó ti kọ́kọ́ sọ gbà tí wọ́n o kìíní kò ní jọ. ó tún wá dúró níbi. bẹ́ẹ̀ nìkan bá tiẹ̀ fẹ́ wú ọgbà yìí èmi bí tó wọ́n ní àwòrán a ẹ̀jí lẹ́yìn ọgbà pẹ́ẹ́nì kìí ti wà. ò ní wo pé èbó tó sọ́sà nìyí máa ń rìn haúsá lélẹ̀ fúlàní lélẹ̀ yorùbá lélẹ̀ ìkọ̀rá lélẹ̀ àbíkílẹ̀ ń pè ìgbéra lélẹ̀ nùfin lélẹ̀ ò ní wo yẹn ọkàn máa wọ pé gbà á máa jẹ́jú lẹ́yìn ọgbà fúnra wa ní ọwọ́ abọ́sibí tọ́lọ́run ọba yá mọ̀ lóun náà ya màá rú ọ̀yá ni àwọn náà á rí ọlọ́ndé wáyé kí mú ọ̀dà ọlọ́ntúndé wáyé kí mú ọ̀dà ọlọ́ntúndé wáyé balance nù ráìtì ọmọ Adam, tó balance mọ́mì ní ẹgbẹ́ ẹ̀rọ balance náà O tún wá balance níbi níbi ráìtì olúwa tó dá wa ọ wà gbẹ kan pé. ومن كان وليا لأخيه ومن كان وليا لأخيه فلا يتم معه أما جاك لن يوبا فما يا رب يوبا جا يوبا جا lájà á káṣí ẹ̀ pé ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ọ̀hún ìṣèjà láti parí ẹ̀ wọ́n ní àtúntì láti kí ni ń fà tí pẹ̀fí ń wà láti máa ju ikú bẹ̀m̀bẹ̀ láàrin ẹ̀mí títí yọ ń tẹra wọn gbọ́ yé àtúntì ni kí wọ́n ti lọ bí àtúntì ẹ̀ máa tọ̀ ń pé ah, wọ́n fẹ́ràn ara wọn. wájú sí pé ìgbà sí ni àbí bọ́ǹbù ni àbí nǹkan ni àgbàgbà àwọ̀ àbáwo ni àbáwọn alátàkì ni àwọn òbí láyé dànù án bí ẹnìkan bá ti ń bára wọn jà báyìí ni yóò lọ máa wó bọ̀ káàkiri ah, òun ti bá fún òun ta owó fún. tí mọ́mì ní àti mọ́mì náíbìlì ìmáàmù ti gbẹ́lì mọ́mù lẹ́sẹ̀ tí ń kó bàtà lè mọ́mù àbí tí ń sóògùn sí lè mọ́mù torí pọ́fẹ́ tètè palè mọ́ mú òun ló lè bá jẹlè mọ́ mú ń bo lọ́mọ ìyá mọ́mìnrin wà ń bẹ̀ òun. àbíyàwó àbíyàlé ìyàwó àkọ́kọ́ tí ń sà síyàwó kékeré ọmọ ìyàwó ádá ń bẹ̀ òun ìsìlámù dá àbọ̀mọ ẹsẹ́ tí ń gbẹ́ ọ̀gá rẹ̀ lẹ́sẹ̀ ẹja ti dànù ọmọ káàrà wà níjà ní àfihì bal Ànábì Mùsá Àlìmọ́ mẹ́nu Ànábì wa àrí sọ̀rọ̀ àti wọ̀sọ̀rọ̀. Wọ́n ní wà ní tọ́ ìfàdá iná ló ní ẹ̀dá ìpínlẹ̀. Múmi ní ọ̀yẹ́ ó máa fa wàhálà. Gbogbo tí a bá ti dé múmi ní méjì máa ti fa wàhálà. Kí ní yí máa ń yùn wọ́n ojú wálẹ̀. ọlọ́mọdé eh, kí ìwọ́ jọ wálẹ̀ wọ́n ní alìmọ́mìn lèmọ́mí kalifoniyan ya sọ́tò bá a wọ́n fi wé àyẹ ẹnjìníàdà ẹnjìníàdà ń bẹ̀ ẹnjìníàdà tó wà láàrin wa abi, eh, ànábì sọ̀rọ̀ sí fún ẹnjìníàrin láàrin eh, ẹgbẹ́ ẹnjìníàrin wọ àbí ẹ̀rọ àjókòjókòjókò ẹ̀yìn pẹ́ẹ́rẹ́ bí àná afẹ́wọlé ẹnjìníà ah, ààrẹ ẹnjìníà àtẹ́rù bẹ́ ẹnjìníà ni. ẹ̀ẹ́dá máa bèèrè pẹ́sàn lọ́wọ́ ẹ̀ǹjìníà ẹ̀ǹjìníà ìbáǹjẹ́ tí pọ̀ kàwé sí ẹ̀ǹjìníà oní fífù tó ń kọ́lé láìpọ̀ ọkọ́ sínú bíríkìlì àǹgbà náà ọ̀yà ẹ̀ǹdìkárí yìí bíríkìlì àná ẹ̀ǹjìníà bẹ́ẹ̀ bá fẹ́ kọ́lé sí blọ́ọ̀kù kan lẹ́nu àìmọye blọ́ọ̀kù báwo ni blọ́ọ̀kù tọ́pọ̀ ó ti dilé kí kálukú dò lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n so mọ́ra wọn wọ́n wá ní múmi ní òdodo wọ́n ní bẹ́ẹ̀ tí ẹ̀rí pé èyí tó búlọ̀kù tẹ̀sí ara wọn lókè àbí pàṣẹ ìpayọ ni kó lè bá jẹ sí pé tẹ́nìkan bá fẹ́ wú dòkè tìsàlẹ̀ ó ti kíni bẹ́ẹ̀ bá fẹ́ wú tìsàlẹ̀ tòkè ó ti kíni wọ́n ní bẹ́ẹ̀ lọ́yẹ káwa mọ́ wílò ní ara. Ètè báyìí lọ, bàbá tó ṣe báyìí yóò tó ṣe é túká. Ẹ̀ ǹdó òde ni pé kìnìyàn yọ tà sí ara wọn tó fi wọnú ara wọn wọ́n ní báńlọ yẹ ká jẹ́ sọ́lọ́ wà wà lẹ́ alimọ́mẹ́nu kalẹ̀ alimọ́mẹ́nu. wọ́n gbé wa lọ sínú ẹnjìnírìn sọ́lọ́ wà wà lẹ́ wọ́n láàdà ẹ̀gẹ́ bí ilé tí a máa tí ọ̀tún ọ̀tún ọ̀tún wọnú òtún náà wọnú ọ̀tún tó bá jẹ́ tí bá fa ọ̀tún òtún ní gbà bẹ́ẹ̀ fa òsì ọ̀tún náà ní gbà tá a wá sí bẹ́ẹ̀ ọlọ́run tún wá sí o وعن النعمان بن بشير مثل المؤمنين في سواكيه وسواكيه وتعاطفه مثل الجسد إذا استمتع منه عضو تداعى له سائر الجسد بالسهم والشمع. تو أنا بدي تنقي على بساينس ميديكا. mẹ́díkà láì náà tún lọ ń bẹ̀rù dókítà dàtò dìde o ẹ ẹ ọmọ fọwọ́pamọ́ o mo ti ń rí ẹnìkan lọ́ọ̀kan lọ́nà àbí àbẹ́rẹ́ àbí lọ́wọ́ rẹ̀. ẹ̀yin dọ́kítọ̀ mẹ́díkà dọ́kítọ̀ rà àwọn ẹni a tí ojú bá ń dún yàn ṣé èèyàn máa fi ilẹ̀ lára yòókù àti òní fi ilẹ̀ lára yòókù wọ́n lè yàn fi ilẹ̀ rẹ̀ ànábì wa sallallahu alaihi wa ó ní múmi nìkan ó ní bí ojú dùn wá yẹn tí nǹkan bá ti ṣe múmi nìkan o. àwọn amómìnir yòókù ni bọ́dì yòókù yẹn. àwọn amómìnir yòókù ni bọ́dì ah, ah, yòókù. ó yẹ ká fíìlì pé ah, ojú ń dùn àwọn náà lójú ń dùn yẹn tá a wá débẹ̀ mọ́ láwọn amóhùnmí yẹ̀yẹ̀ láti máa fi ṣe ilé lójú kan ní dùn ní ibi ní kan ló báyìí wá wá gbé wa lọ jìnnà o Mm-hmm. إذا اشتكى منه عضو وأي تراحم وتعاطف يوجد في الاقتتال àánú wo ní bẹ́ẹ̀bí ká máa jà mẹ́rin bá ń jà tí ẹ̀bá mọ̀ sáà ń bẹ̀ lọ́wọ́ ni àwọn pọ̀ mọ̀ jájá ń tiẹ̀ ẹ ń bá ń jà lọ́wọ́ yí fọ́ ojú àánú ni ẹ̀ wọ́n wá ní wà áyù tààrà ọ̀húnmìn àjàwábù ni pé kò ti ń jẹ bẹ́ẹ̀ almuhim iṣẹ́ tá a máa ṣe láàrin àwa mọ́mìnì síra àwọn oní àní tí a sọ fún wa yẹn ká fọwọ́sowọ́pọ̀ ká ṣe tí nǹkan bá ṣẹlẹ̀ kan nù wa ká sì lè fáwa náà òun ṣe wa ọlọ́run jẹ́ àlè náà. wọ́n ti fi iná àtàlẹ́ àti àkójọ màtúrọ̀ bẹ́ẹ̀ bá tẹ̀ ń sọ̀rọ̀ yín máa ń tí ọba yé wa láàrin àwa ọmọ ádámà síra wa báwọn kan pariwo ń bẹ̀ yẹn pa ilé ẹ̀kọ́ la wa. wọ́n ní àárín àwa múmìnì ìwọ àbí àbí ìtọ́wà ń bẹ̀ yẹn ní ìtumọ̀ tẹ̀ pẹ̀tẹ̀. wọ́n ní àárín àwa múmìnì tá a wà yìí sí àwọn èèyàn tá a bá gbọ́ yé pé ìmáàrin gbọ́dọ̀ rí báyìí láàrin wa táwa múmìnì tá a wà láàrin àwa tá a dé èèyàn tá a bá gbọ́ yé pé ó yẹ ká ṣe dáadáa láàrin ara wa. ká ṣe ìjọmọ àyà múmi láàrin ara wa tá a bá gbọ́ yé ẹ lọ́mọ pé okun rọ́bítọ̀ okùn okùn okùn tó parí máa ń rìn wá. ó kì í ju kọjá sí pé àárín àwa èèyàn tẹ́ra wa nìkan láti máa lò. ó kì í ju kọjá sí wa nìkan láti máa lò. ó dènà ju ń dáhùn wò yẹn lọ. ẹ̀ ń bọ̀ lọ́wọ́ á lọ jàmáà àléèyàn àtàlìjẹ̀nu gan tí ìmáàlì bá ti bẹ lọ́dọ̀ èèyàn àlìjẹ̀nu mọ́mì ni ó sì máa dúró jù ọ̀lẹ́yìn kò ní jọ́n sùtá kankan ní kọ́bá sèèdì jọ́n sùtá kọ̀ ọ̀mà pé mọ́mì ni ní ọ̀yọ́ tí wọ́n bá ilé sọ́mọ́ pé mọ́mì ni ní ọ̀yọ́ jáde yóò fẹ́rẹ̀ padà ẹ̀wò àlìjẹ̀nu ọ́ pírátìsì ìmáàlì láàrin àwọn èèyàn àti àlìjẹ̀nu sí mọ́mì ní bẹ́ẹ̀ ni ẹ wá wò نعم ولا يرفع عليكم سمه ذات حجة كما في صحيح مسلم أولا أنا صحيح مسلم في النبي صلى الله عليه وسلم Ànábì ní ẹ̀yin tàbí mi ìtawà mẹ́sùn na lé tó kí ni pé ànábì ní ẹ̀yin tàbí ẹ̀yin mùsùlùmí iná bí Màdínà. Ní ti Màdínà ànábì nìkan náà ń yàtọ̀ sí èèyàn ah, ẹlòmíín ti dé kéwò tó dín náà lè dànù bẹ́ẹ̀ bá sì lọ tán kò tún ní tètè lọ nìkẹ́ yóò tàn pé mo fẹ́ digest ní tí mo gbọ́ ah, kí n tó lọ lé ah, wọ́n wá ní ànábì ní ní Madina tí mo wà yìí àwọn àjẹnú kan bẹ́ẹ̀ Madina tó ti gba Islam tẹ̀ bá rí nǹkan kan nù wá.

èyí ẹ̀dá ọlọ́run kan ni tọ́kàn kára ẹ̀ máfẹ́ ń parada nígbà tí gbogbo nǹkan tó mọ̀ pọ̀ ń bọ̀ ni yóò ti parada tó ti wà tẹ́lẹ̀ tó fi ní rí i ṣùgbọ́n nígbà tó ti rí ó ti parí náà nù kò ní pòórá mọ́ ọmọ òwò náà wọ́n ní ní tẹ́ bá rí o. tó bá wọnú ilé yín ẹ sọ fún pé jọ mẹ́ta ẹ máa sọ fún pé áàdà bẹ́ẹ̀ tó lè mọ̀ sí wà á nà mu'min nǹkan ta mu'min an fakhru wàlá yẹ kíkó lákà àǹtò òdíyà ni. Aha, ọ̀sẹ̀ máa bá ń túmọ̀ rẹ̀ lọ àwọn màtọ́ wọn pé ilé tó wọ ilé mọ́mìnì ni tó bá pé mọ́mìnì wọ náà jáde wọ́ọ́rọ́ o mọ́mìnì ti mọ́mìnì síta tàbá wá sọ bá fún níjọ́ kìíní wọ́n kàn ní abílẹ̀ fún jẹ́mẹ́tì jẹ́mẹ́ta nítorí pé kájí ìbá ìjàre tán ni mọ́mì ní ọ̀la gidi tó bá wọn lọ́dọ̀ àwọn àlejò nù tó bá ti mọ̀ pé mọ́mì ní ọlọ́ọ̀tọ́ tó dé tó bá bẹ́ẹ̀ tó bá wọn pé jáde o ó rí ọ jáde yóò gbọ́ ń tọ́ sọ ẹlòmí pé dèwú láwà fún ẹ gbogbo ibi kíbi táyé ìjànà bá ti bára rẹ̀ gbogbo ìdí ibẹ̀ ni ọmọ àtọ́lọ agbára tọ́lọ̀ ń fún wọn nìyẹn yóò sì máa gbọ́ yóò gbọ́jù wọ́gán lọ torí pé ó ti dé bẹ́ẹ̀ wọ́n ní àwọn àtọ́kùnjẹ́ mẹ́ta pé ti jáde tí ọba wa jáde ń gbà náà wọ́n lẹ dájọ́ ọmọ pé kèèjé mú mi jẹ́ ọmọ àti ẹ̀fìnà alájọ́ fún torí pé múmi náà gbọ́dọ̀ sí múmi ní ṣùdá nínú tàlìjẹ̀nù sí wọ́n ní tí ọba ti wá dáhùn ó ní áà ah, ó ní ilé ilé òun àjànú ìsìnkú tí àjànú tí ò sí mùsùlùmí lélẹ̀ òun. ẹ sì kápá ẹ sì rí pa. yẹ pé mọ́mìnì ni agbára tẹ́ fi pa ń bẹ lára tiẹ̀ náà kí lágbára ọ̀hún ọ̀mọ́ ìyí máa nìyàn ìyí máa nìyàn tó ọbẹ̀ fi pàun. ó ti wà lára tiẹ̀ náà ìmánì àti mẹ́ni wà pàdé ara wọn wọ́n náà sì mọ̀ pé àlìjẹ̀nù ó tún ní ẹ̀sìn agbára tí wò ní tiẹ̀ náà ni ìjẹ́ta rẹ̀ iná lòun omi sì ni wọ́ bẹ́ẹ̀ bá ń dami síyàn lórí ó tún lè máa mú gan bí ẹ ti ń dà sí lóko máa múra pé olùgbẹ́jẹ ń gbẹmí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ máa ń fi iná jó yàn kò ní wípé òtútù mú o yọ ọ̀tà lọ ni o àwọn ìyá tí wọ́n ọwọ́ wọn máa ń dùn wọ́n máa ń dùn àwọ̀ ẹ̀dẹ́ èèyàn ju báwa bá ti ń tu ìyàjẹ wọn lọ torí pé ọwọ́ iná làwọn máa ń ná ju wọn. wọ́n tẹ́ bá pàdé pẹ̀lú agbára yìí mẹ́rin àti mẹ́rin ó ti ṣe kó yanjú yín dànù eléyìí náà lọ sẹlẹ̀ dáná mi sàdéèsì sọlọ́lá wa rẹ̀ ejò àti mùsùlùmí mùmìnì wọ́n wọ̀ ya àjà wọ́n wá ti déjò lásán ni wọ́n wá fà á wọ́n wá jọ para wọn. mùmìnì náà lágbára ejò náà lágbára tiẹ̀ bí ìtẹ̀sí wọn ni wọ́n tiẹ̀ mi tọ́kọ́ gbẹ́mí náà mẹ́tẹ̀ẹ́sì ní ìjà pàdé tó nítorí di eléyìí.

ọ ń sọ pé wàṣà àti bẹ́ẹ̀ ó ní kìí tẹ̀ kan kìí tẹ̀ mi sí mọ́ra àfáà tí máa ọmọ akẹ́kọ̀ọ́ ní ẹlọ́ba ṣùgbẹ́yọ̀mí yẹn tí wọ́n ní àdìjànú kan dà láàmú. wọ́n ní pé àdìjànú kan dà láàmú. Hmm. ọ̀rẹ́ kúrú kọ́ ọ́ la láti ṣe. tọ́ba ti wá dán sọ pé ibùdó tèmi àní kò sọ fún. sọ fún ẹ̀mí tí ń bẹ lára rẹ̀ tó dà láàmú. ó kúrò jì í sọ fún pé jáde. sọ fún pé jáde. ibùdó tèmi àrùn ọ. ibùdó tèmi àkókò ló ń rán ẹgbẹ́ kó jáde. ìrànṣẹ́ ní jíjẹ́ òun àrọ́wà àti ìwọ̀sẹ̀ àrọ́wà àti ní ìfọ̀ ọkọ̀ àrọ́wà àti fún lásìrì. ọkọ̀ àrọ́wà àti ìwọ̀sẹ̀. kò sí ìbátan o. yóò ti wá fún o fa iná ádá lára ìpínlẹ̀ lára ẹni tó wọlé sí lára yìí múmi níní múmi ní òsì lẹ́tọ̀ sí kọ́ máa ṣe ń si àti ní máa fi wá sí mú kú nínú ìwòsàn àtọ́pọ̀ ju ọ̀pọ̀ rẹ́rẹ́rẹ́ ju gbogbo èmi ní habata ọ̀dà àtọ́ jẹjẹjẹjẹjẹ àti gbogbo obìnrin ọ yàtọ̀ wọ́n ní sọ fún un pé àà ọ̀ lẹ́tọ̀ sí ti sọ̀rọ̀ wọ́n ní sọ bá ti sọ bá ń fún báyìí tán fàyọ ẹni tí nǹkan ṣe yóò sì gbádùn lẹ́ẹ̀kan náà. Ẹ wo pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ìyá ìjọba. Tó bá jẹ́ pé kìí ti mú mi ní. Kàá dáhùn ní wọ́ọ́rọ́wọ́. Ló fi jẹ́ pé wọ́n ní wàhùn pàmà ìgbà mi àmọ́ wa bàbá wa àfa wa àgbẹ̀yìn náà ni ó bá sọ̀rọ̀ fún ẹ̀. nígbà míì ìtọ́wájọ́ ti pé ẹ̀mí tó wá wọlé tó ń tì ń lára kì í ṣe múmi ní káàbìrì ni. Ah. kọ̀ wá ní lọ́wọ́rọ́ ńgbà náà. bẹ́ẹ̀ sì ni kọ́ pati ní ẹ̀ka pé kọ́ péjọ yẹn tí ó bá jẹ́ pé káàbìrì ni wọ́n ní àá wà á náà nílùú bá a fẹ́ pa.

tí wọ́n mọ̀ tó fi wọlé tá a bá wá gbọ́ pé ọ wá wọlé tá a bá wá sọ fún pé ẹni tó wọlé sí lára ìmọ̀ọ́mì nínú ìjáde yọ jáde lọ́wọ́ kọ ìmánì láti. ẹ wàá rí èèyàn tó wọlé ń lé ní ìsìn. o lè fẹ́ kólé rẹ. n kò sì fẹ́ wọlé ó sì rí kùránì nulẹ̀. kùránì gan lọ́wọ́ kọ́ jí na pé kùránì ń fáyìn bọ̀ irú múmi ní ìwọ̀n wà ń jẹun bọ́ ọba ló lè tọ́ bá sọ fún pé ah, aláàjì lẹ́yìn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ mọ́kà rí ah, èmi náà ti lọ mọ́kà lóògbé ájí òfòwò lọ sọ ní yọ gbàgbé yí máa ń rìn sí ẹni ẹ wà ní sàdùkì ẹ̀ wọ́n ń sọ fún múmi ní lédè yóò kíni

kó ń bẹ́ẹ̀ ó ń tẹ̀ wá ń kì wá ti múmi ní ni àdìjẹ̀nù tó wọlé ń tẹ̀. gbogbo àkíbà tó bẹ̀rẹ̀ yẹn bá fẹ́ sọ̀rọ̀ ohun ọkùnrin ní fi ń sọ̀rọ̀ lẹ́sìn màbí kì í tó ń mọ́ ohun ọkùnrin ní fi ṣe gíní. jíjẹ́ ń sọ̀rọ̀ báyìí ń sọ̀rọ̀ báyìí ń sọ̀rọ̀ báyìí àfa wa wá ṣe ó kí àdébí gbọ́n wá ṣàdúrà fún pé wọ́n á ti wá àdúrà fún pé jáde mùsùlùmá lóbìnrin tó dúró lára rẹ̀. ọwọ́ á ní òun ò ní òun òun òun òun òun fẹ́ ó kútíkútí ẹ̀ tí wá àti ìsìlámù fún un. ọ̀nà tá a tún máa ń gbà lónìí yẹn o tó bá yẹ sí pé ẹni tó wọlé tó ń tẹ̀lé abájá kébè rí ti dá wà fún. ó lè gbọ́ lọ́sẹ̀ kan o. ó lè gbọ́ lọ́sẹ̀ kan o. wọ́n máa ń fi dáwà dáwà dáwà ó tún máa bẹ lọ́hùn pé kọ́kànlélógún ti payá ọwọ́ agba ọwọ́ alóhùn ti náírà ti gba ìsìlámù lọ́dọ̀ afá wa sẹ́fì Yusuf yẹn ọwọ́ afẹ́mọ́jẹ̀mú sí pé òun ò ní gbà lọ́dọ̀ rẹ̀ gbé mi lọ síwájú ibùnú báàgì ọ̀dọ́ rẹ̀ mo ti fẹ́ gba ìsìlámù ní abá gbé lọ síbẹ̀ lóòótọ́ wọ́n máa lọ́dọ̀ sẹ́fì ibùnú báàgì sọ́ra ṣe mọ̀ lọ́ wọ́n bá ní afá wa Yusuf pàtàkùn fún wọn wípé báyìí Bàbá wa bílèrè pé ẹ̀sìn kí ló ń ṣe tẹ́lẹ̀. Ọwọ́ ni ọlẹ́sìn Buddhism ló ń ṣe. Ọjẹ́wọ́ ara rẹ̀. Buddhism ní kí o sí Nàìjíríà nípìnlẹ̀ rẹ̀. Mi ló ti máa bá níbi àwọn India, China, Chinese, nígbà kan ló ti máa bá. Ó ní ẹ̀sìn Buddhism ló ń ṣe bó ti wá gba ìsìláàmù báyìí ẹ̀ ń bò ti gba ìsìláàmù ó ti di pé tó ń wá ìṣẹ̀lẹ̀ òun mọ́ wọ́n ní fàkàràjà mi ní ha bí mo jáde láti ìsìláàmù mo ló fi jẹ́ pípé ọ̀wọ́ òkúwà ìmàníyà ọ̀rọ̀bí tọ́tù lè ìmàníyà yẹn okùn tá a ti ń so ìmánì papọ̀ ọ̀lágbára gbogbo táǹtù lọ. بل إن ربط الإيمان والصفة بين عالم الإنس وبين عالم الملائكة وأظن ọkùnrin yìí máa pé tí méjì bá ń jà mímìlì méjì bá ń jà ẹ má gbàgbé yìí máa láàrin ara yín ọ̀yẹ́ kíjà ọ máa lọ ọ̀yẹ́ kẹ́ ẹ parí ẹ̀ ní tó wọ́n wá ní a ní agòkè lọ pé láàrin ọmọ èèyàn tọ́jẹ́ mọ́mìnì àtàlùjànú tọ́jẹ́ mọ́mìnì okùn ọmọ ìyá tó lágbára ń bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ gòkè ẹlẹ́ẹ̀kẹta lọ. òun láàrin okùn ọmọ ìyá láàrin mọ́mìnì tọ́jẹ́ mọ́mìnì àti màláíkà pípẹ́ yẹ ká tiẹ̀ máa sọ léèmí wíwú àwọn màláíkà pé gbogbo wọn. dá aláyà ká sọ pé mọ́mìnì ni wọ́n àbá ìwọ ló wí bẹ́ẹ̀ o tí <laughs> màláíkà pé mọ́mìnì ni àbá. àfàtún ní náà à ọ yẹ kọ́ ọ̀sọ́ wípé kílẹ̀ rí ẹ lọ́lọ́ ń pè é pé mọ́mìnrin náà láyé àtúnlẹ̀ láàmú àmọ́ra ọ̀rọ̀ lọ́n pè wọ́n ó ní ara ọmọ kéèyàn ó ni a sọ pé àní pè wọ́n mùmínì a pè wọ́n ju mùmínì lọ. a sọ pé wọ́n ju mùmínì lọ. ibi tí a ti ju mùmínì lọ ni pé wọn ò tẹ́lọ̀ ń rí. wọn ò tẹ́lọ̀ ń rí. mùmínì ò gbọ́dọ̀ má tẹ́lọ̀. mùmínì ò sì gbọ́dọ̀ má tẹ́lọ̀. mo rò pé ó ti ń yé àfáwọn oníkùrà ní ìwọ̀n tí ó sọ̀rọ̀ ẹ̀ mọ́mìnì ọ̀bọ̀rọ̀ mọ́tẹ lọ́hùn ta ni ọ̀tẹ́ lọ́nu mọ́mìnì rí kò sí ọ ò lè lọ táwa ní àwọn màláyíkà tí mọ́mìnì ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ pé kí wá ni wọ́n àfi wọn báwa ti pè mọ́mìn ni tí a wá fẹ́ kàn kéfèrè kì ṣe bẹ́ẹ̀ ló jẹ́ pé kí nà kẹnu kó mọ́ fi sọ pé wọ́n ló pè bẹ́ẹ̀ o. àwọn màláíkà òkè tí wọ́n wà ju kó ká máa pè mọ́mìn lọ. àyà fẹ́ kí n náà lè rí lára fún nàlá. Tàlí láyà fún àlọ́ àmọ́ àmọ́ ọwọ́ ẹ̀fọ́ ní ọmọ Ádámà kan ní ọwọ́ òkú kìíní.

sábà ní ayé alimọ́mìn wọ́n ń ta lò ń pè ó ní ànábì ni mò ń pè ọgbà lédè ṣùgbọ́n ọgbà ní ládàbí múmìnì lànàbì lóòótọ́ sallallahu alaihi wa sallam ṣùgbọ́n wọ́n ju múmìnì lọ àwálà àti àwálà àmàgbèrè àwa ní múmìnì àwọn ànábì ọlọ́run àǹbìyà rusulullah àwọn màláíkà la ya'suna Allah ìdí ni ẹjẹ́ bá bẹ́lẹ̀ rẹ̀ pé tí mọ́mìnà bá pàtìsí yí máa ní ẹ̀ dáadáa nínú màláíkà àti àlìjànú èwo ni mọ́mìnà ó gbàdùn tó bẹ̀ ẹ bá ń dá àfábìlà sí sọ̀rọ̀ kéè màláíkà ni ó gbàdùn tó kí ló torí wípé àwọn màláíkà wọ́n gòkè ju ààyè ibi táwa wà lọ. wọ́n gòkè ju ààyè ibi táwa lọ. gbogbo nǹkan tó jẹ mọ́ pé èèyàn fi máa tẹ̀sán fún mọ́mì ní làwọn máa ti tọ́pọ́tọ́pọ́tà ń tiwọn. ló fi jẹ́ sí pé inú ayé àlùkùrán tàbẹ́ kiri á rí pé díẹ̀ làwa mọ́mì púpọ̀ làwọn màláíkà ṣe fún wa nítorí bá jẹ́ mọ́mì Sọ́ọ̀tà Alẹ́ Imran, Aya 124, olúwa sọ pé. dáadáa pé ìtàkúlò lè mọ̀mí ní àwọn yẹn ni ẹ. Ìtàkúlò lè mọ̀mí ní. Ìgbẹ́jẹ́ka ìgboyè ń dáná ní ìtàkúlò lè mọ̀mí ní ó yìí fẹ́ gba ọlọ́jọ́ ká àmàlà ẹ̀kọ́ fẹ́ wá àláyín. Màláìkà tí ó wà lọ́wọ́, ó nọ́mbà yín lọ. Ẹ̀rì. nọ́mbà yín lọ. Ẹ̀rì mu wa, torí pé àwọn ìdí wọn kí ló bàjẹ́ náà fi wá tòlè bàjẹ́ mọ́ mímì sọ́dọ̀ tòlè àǹfààní àyà kẹsàn-án ó sọ pé yíṣẹ́ sí àwọn yíṣẹ́ wọn. ìmọ̀lì náà lọ́fàá tí màláìkà fi ń wá náà fi sọ pé wọ́n tún wá lè ka hadith ńlá ìfọ́kọ́rọ́ àyìnṣe. wọ́n tún قال رسول الله صلى الله عليه وسلم قام أحدكم يصلي wọ́n tẹ́lẹ̀ kẹ́ni ní bá dìde fi ń kírun lóru kọ́yà orin tó gbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní gbogbo ìgbà tó nìkan ní bá ti ń ka kọ̀ránì nínú òun rẹ̀ tàbí òjì ẹ̀ wà nínú òun náà ní bá ń ka kọ̀ránì níbi kíbi tó bá wá. wọ́n ní bàbá ti bẹ̀rẹ̀ sí ké kọ̀ránì lọ báyìí pé bismillahir rahmanir rahim. bàbá ti ń ké lọ báyìí pé bàbá àmàlà fún báwò àlàáfíì. bàbá àmàlà fún báwò àlàáfíì. màláìkà kan báyìí báyìí ànábì ọ̀dà akọ rẹ̀ yọ wà gbẹnu rẹ̀ tẹnu rẹ̀. kí lọ́fà tó fi gbẹnu tẹnu rẹ̀ ó ní kò gbọ́dọ̀ jábọ́ gbogbo ohun tó ń pè yẹn rẹ̀ ní bísímílláhi rrahmani ah, ọ̀rọ̀ lásán kọ̀ kọ̀ jábọ́lẹ̀ màláíkà ti fẹnu gbà á. لا يخرج من فيه شيء إلا دخل فما فما إلا دخل فم الملائكة إلا دخل فم الملائكة nínú àwọn nǹkan tí máa kàn kú lẹ́nu ọmọ akẹ́kọ̀ọ́ òun náà ni tẹ̀síìdù máa láìsà bí mọ̀ṣàdádìn wàtàkìfù máa hùwà mọ̀ṣàdádìn ah, tàbí tó ní sádà ká má fún un nínú ah, nǹkan tí máa jáde lẹ́nu ọmọ akẹ́kọ̀ọ́ káyìn ọ jáde lọ́dọ̀ ajá ti má tàn ó tún máa jáde lẹ́nu eh, ajáde sẹ́kù nílé. Eh, náà fámù kéde fámù ọ̀pọ̀lọpọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ fámù fámù ni fámù kàlẹ́ kálukú máa ń sọ nígbà bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kéwú tí wọ́n bá wá ń tọ́ ọ́ sí ọ́ àmọ́ lọ pé kì í má kọ́ máa ṣiṣẹ́ dà ń bẹ́ẹ̀ ẹni wọ́n pé àbúkà kéde àbúkà àbúkà kìí ṣe fámùkà fámùkà ọ̀yà sókè. àfa ajáde ajáde tó kù lẹ́nu oníkọ́ta. fámàlì malaki ẹnu màláíkà gbogbo tó bá ń ká yẹn wọ́n ní òní bọ́ọ̀lẹ̀ mo ní ọmọ abọ́ sí ẹnu màláíkà ní ọmọ abọ́ sí ẹnu màláíkà ní ọmọ abọ́ sí kóró kóró kí lọ́ba tí màláíkà fi wá ìmánì ń tọ́ ń ká yẹn lọ́fàá báyìí náà lọ́yẹ káwọn náà máa ń jẹ ẹtí kakọ̀ náà lọ́wọ́ nìkan máa dá màbá rí tó jẹ́ mọ́mìnà tó tó lè gbá lẹ́nu gan. màláìkà gbẹ́nu sẹ́nu ẹni tí ń ké Kùránì ó ní ọmọ ìjábọ̀ tì wọ́n lẹ́nu àwa ti gbá lẹ́nu tiwa. ارفعها لو قوة إيمانية بين نرجع إلى الآية وإن طائفتان من المؤمنين اقتتلوا يقرأ الآية وإن طائفتان من المؤمنين اقتتلوا آية يوان صفاقي وإن طائفتان من المؤمنين اقتتلوا Ṣé máa bí wọ́n lè rè fi kí lọ́pàá táyà ibi tọ̀kalẹ̀ fún ànábì wa Mùhàmmad. wọ́n ní a máa sọ pé ọwà náà Sahih Bukhari àti Muslim ìpè àyà yìí tọ̀kalẹ̀ nínú ìtàkà anábì ń kọjá lọ́njọ́ kan wọ́n ti gun nǹkan gun wọn tá a mọ̀ sí kílá kẹ́tẹ́kẹ́tẹ́ ni wọ́n gùn jọ náà kánú àwọn ọwọ́ àwọn tó ọ̀rẹ́ ìjà kan ti klọ́ọ̀bù lọ́wọ́ alábì gun nǹkan gun rẹ̀ sallallahu alaihi wasallam lẹ́yìn tí ń kọjá lọ. lẹ́yìn ìgbà náà alábì dún bẹ̀ pé ah, ẹkú pàdé ìyẹn ọ̀sá kí àwọn èèyàn tí wọ́n bá rí tí wọ́n bá ń lọ alábì kí bàtà náà bí kí wọn sallallahu alaihi wasallam lásìkò tí ń kí wọn lọ́wọ́ ìwà báyà lẹ́lẹ́sìn kẹ́tẹ́kẹ́tẹ́ yìí wá ṣe fún sáárì. kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀sẹ̀ ah, fún sáré o yọ̀ ọ́ bí tí wọ́n ń jálẹ̀ sẹ́mọ̀ pé ilẹ̀ desert nílẹ̀ tí wọ́n ń bẹ́ẹ̀. Abu Abdullahi bin Ubayi yìí dá a mọ̀ sí Mùnàfíkì yìí, òun náà wà ah, ní klọ́ọ̀bù yẹn. Lọ́ba sọ yìí pé dákun dákun gbérígbé kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ máa gbé lọ máa gbé lọ ooo eh, òórùn rẹ ti tiwáǹsù tàjú ànábì sọ́ra tó máa gbé lọ máa gbé lọ nígbà tí wọn náà gbé machine dádùgbò ni àwọn ajẹ́ǹdì ń tú òfin lápèjúwe ìwọ sì ní lè máa mọ̀ wọn bàbá àdínní wá jókòó wájú ìtàlé rẹ̀ lọ́ba ní kó tó díẹ̀ kó pé ẹkú jókòó mo ti ń kìlọ́ bá ní gbogbo dákun wá ní máa mú gbé gbogbo gbé pé kí máa ń gbolé sí tó ń gbé ká kí dákun kó wájú òun bẹ́ẹ̀ náà ní ẹ̀dá sílẹ̀ Abdullahi bẹ́ẹ̀ mo báyìí olórí àwọn mọ̀nàfíkì ayé ó sì ń tẹ̀ lánàá bí lẹ́yìn ó lọ́fẹ́ jọba màdínà kánàbí ò tó dé gbogbo ẹ̀yin ọba àwọn tó bá yín fà á ẹ máa gbé dáadáa sí wọn bó bá ti wọn náà ló ti ó ti jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin pírẹ́sidẹ̀ntì ayé.

wọ́n ní ànábì wa sallallahu alaihi wa sallam wá rí báyìí. Abdullahi bin Rawaha ọ wà na ẹ̀ńtọ́ pẹ̀lú ànábì ìjọ náà. Ìwọ Abdullahi bin Rawaha ẹnu ẹ gbára dára yìí. Ìwọ yìí, ìwọ yìí, ìwọ Ọ mà pé mo sáré sí kẹ́tẹ́kẹ́tẹ́ ànábì dá síbi bẹ́ẹ̀ wà yìí. Òórùn rẹ̀ ó dùn ju ọ máa ti ń sọ fún àbúrò ẹ̀bùn ọba yìí náà ó yẹ kó bọ́ síbi ìtọ̀ yẹn ni kó máa fi pọ́n ara rẹ báyìí. ní sẹ́ẹ̀ tó fi máa máa bú tọ̀ ẹran ètò àkànmí àdínábì sọ̀rọ̀ bá. n ò wí bá ń sábà ẹ̀ á fàṣà bá ìlú bá bẹ̀rẹ̀ ìlú náà bá rí fly ìlú náà bá rí talé ìdìbò kí ni ìwọ náà ìwọ gan ìwọ kí ni sọ̀rọ̀ bá le wọ́n bẹ̀ sí fi fa wàhálà láàárín ara wọn èyàn náà kálukú ti àtọ̀ síra abúlé àfihàn wò báyìí ọ̀tọ̀ ní ìdílé tiẹ̀ abúlé àfihàn rọ̀ wá ọ̀tọ̀ ní ìdílé tiẹ̀ bí ẹ̀jẹ̀ ń fà báyìí báwọn ará ìdílé ti gbọ́ báyìí kálukú kan yọ ni ayáyáyá da àgbìjà ọmọ ìyá wa wọ́n bá ń fa wàhálà lọ́lọ́ wọ́n bá ń fi bàtà náà ń lẹ bàtà mára wọn náà mú ọ̀wọ́ ọ̀pẹ náà fi ń wọn ìròyìn wa bá ìnábì ńlé sallallahu alaihi wasallam níbi àwọn tàbí rẹ ti ń fa wàhálà o láàrin ara wọn lóòkọ kí náà fi fa wàhálà lóòkọ ẹbí lóòkọ ah! lóòkọ ẹbí ìdílé wọn èyí tó kọ sáàmù wọn ló fi dé sí kò lé láwọn tẹ́ ń jà tí wọ́n fọkọ̀ síláàmù jà hmm, àbúkọ yìí mọ̀ ní àwọn kò lè gbọ́ bọ́ bá rí ìjọka ìjọka tí bá ń jà ìjọka ní kan dín kíní kan dín náà máa ń fa wàhálà láàrin ara wọn wàláì tètè ìmọ̀ ìná fi ń jà. mọ́síláhà ayé àǹfààní ayé kan tàbí èrò èrè jẹ́ kan àbí achievement kan tí wọ́n fẹ́ káwọn àjìkù ní ètò ayé fún òwe ṣe ẹnìkan yìí tó kọ ìmọ̀ ìbára wọn jà àwọn méjèèjì wá ń fa wàhálà náà ànábì wá dé sallallahu alaihi wasallam ànábì wá sàtúnṣe láàrin àwọn méjèèjì pé ah, kò sí wàhálà tó bá ń fa náà Àyà ìwà sọ̀kalẹ̀, ọlọ́run sọ pé فإن رد إحداهما على الأخرى فقاتلوا الذي تبغي فقاتلوا الذي تبغي حتى تبغي إلى المعتدين وهناك تعقيب على هذه الرواية هناك تعقيب على هذه الرواية ìyẹn sábàbí àtàní àyà ìfisọ̀kalẹ̀ tá a kà fún wa yìí àwọn àtúnsọ ọ̀rọ̀ míì tó wá lẹ́yìn ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ míì balimohim. قوله وإن طائفتان من المؤمنين اقتتلوا ẹwọ náà tí wàá yọ ọkùnrin ni wà ní tọ́ ìfàtà ni. ẹ pé tọ́ ìfà ló pè é wọ́n ní tọ́ ìfà ló pè é kò sọ pé wà ní nìtìnnánì nínú ẹ̀lẹ́mú mi ní nàfàtàtà ọ̀sọ̀ fáwọn méjì wọ́n ní olùkọ́ ifá kí ló fà á tó fi lùtọ́ ifá láti fi ṣàlàyé fún wa pé ìran ìjà ti ń bẹ pọ̀ ìran èyí tí mo fẹ́ sọ fún inú àyà ìyọ́ yàtọ̀ sí ìdẹ́ ẹ̀mọ̀ tó pọ̀ láwùjọ yín wọ́n ní ọbẹ̀ sọ yóò táìpù irú ìjà tí ń ṣẹlẹ̀ yẹn náà fi ní tọ́ ifá sáà nìyí tó bá tiẹ̀ béèrè pé irú ìran àwo ni ìran ìjà tí wọ́n ń ṣàlàyé báàgì ti sẹ́tímẹ́ǹtì fún láàrin àáyà yìí wọ́n ní ká máa dáhùn pé ó náà ni ìjà tó ti di ìjà gbóró ìjà jàmáì ìjà gbogbogbò wàdálíkà أها وإيمان النفس والحرب وإقامة الأرض وأنه من أفضل أنواع الحروب wọ́n ní nítorí kọ́ńtúlọ́pù àti àyà fi pé wá ń bì tó fi pé ìran ilé ìwà ń group to group country to country kìnnìkan state to state àbí kìnnìkan ìjọ tó ìjọ kan wọ́n ní kí lọ́ọ̀fà tó fi pé wá bẹ́ẹ̀ wọ́n nítorí pé ìran ìjà ti ń bẹ láyé tá a sọ fún wa padà èyí tó léwu jù ní asọ́mọ̀ọ́. tí a bá ti lè gbòòrò ẹni tí ọ̀sẹ̀ ni yóò forí fájù ń bẹ̀. ẹni tí a mọ̀ pé ó léwu pọ̀ sí ẹ̀ ní ẹ̀ tíjà bá ti lè jà gbòòrò gbogbo dúkìá dúkìá ni wọ́n máa ìdí nìyẹn tó fi jẹ́ pé ètò léwu jù náà ràn èyí ló torí di eléyìí ìjà tí máa ń ṣẹlẹ̀ láàrin individual ẹnìkan sábìtò àti kàmá wọn ń jà ìjà ni lóòótọ́ aburú wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n kéré púpọ̀ àlẹ́ fi kọ̀m̀píà ìjà gbòòrò torí di eléyìí mọ́tàlá. wàhálà táwọn ìlà níbi tá a sọ lọ yẹn a máa mọ pé ìran ìjà ti ń bẹ mélòó ni jàmá alákọ̀ọ́kọ́ ìjà àgbòrò ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ìran méjì ìjà ti ń bẹ láyé nìyẹn tí bí láyé rè pé léwu ni a máa sọ pé ìjà ló àti ní tó léwu jù àti ní tó léwu díẹ̀ ọlọ́mọdé àárín tiwa. àwọn haúsá ní àkóbá dàbà ọlọ́mọdé àárín. àkóbá ní ìjà ẹnìkan sẹ́nìkan. tó bá ti di ìjà ìjà gbòòrò kí ló kọ ẹ. àwọn ìjà ní àkóbá àjà. àwọn àkóbá dàbà ti di o. àkóbá dàbà ọlọ́mọdé ẹ̀rí. ọlọ́mọdé ẹ̀rí àwọn ọ̀rẹ́ mọ́ gbádùn ní ọgbà yẹn. wọ́n ní àyà yìí ìdáhùn kí lọ látàárọ̀ yìí wọ́n sọ fún wa pé kásà tó ti láàrin ìjà àgbòrò méjì ń wáyé. mùsàkọ́ ti lẹ́yìn ni. mùsàkọ́ ti lẹ́yìn ní àkọ́ wọ́n ní tí wọ́n ń sọ ní pé ah, táwọn àwọn ìjà àgbòrò bá ti rẹ̀ nìkan ní ká máa ti tó mẹ́yìn ṣé tí àwọn pàpọ àti gbàdà bá ń jà pé ká máa wọ̀n ràn ẹni ìdáhùn ni pé kì í ṣe bẹ́ẹ̀ ò báyìí nùfìlẹ̀ á ṣàtúnṣe lọ́dọ̀ àwọn náà torí bọ́lọ̀ ń kà bẹ̀rẹ̀ láàrin pẹ̀lú ètò léwu jù ń bẹ̀ ni afọ́fọ́ apẹ́ran ìjà ló lè ní bẹ ní ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú èyí léwu jù ní bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá ń jó ni tí ń jọmọ ẹ̀ ń láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ náà ni òfin kan ìdá tẹ̀ríà yorùtákàbù yorùtákàbù àkàtú àtọ̀rà rẹ̀ gbogbo àwọn nǹkan méjì tó bá pàdé ara wọn ọ̀fẹ́ jáde lẹ́nu ọ̀nà ń bẹ̀rẹ̀ ní ìsìn ó sì níbo mi tó lè gbà jáde àfẹnù ọ̀nà yẹn náà wọ́n wá ní inú kọ́ jáde ń bẹ̀ kí kí kí ló bẹ̀ àkekèé kọ́ta ọ́ tàbí kọ́ sẹ́kù náà lé kí ejò bèbè kọ wọlé wá bọ́ kílẹ̀mù bàbá àti kílẹ̀mù kí ni tàbí kọ́ sí ọ̀sá dábàá nígbà láti jẹ́ méjì mẹ́ta yóò dúpọ̀ mẹ́ àwọn ẹni tá a burú méjì bá pa ẹ̀ táàtì lè gba àgbọ̀dọ̀ má forí gbà kan bẹ̀ ara mi tó bá san díẹ̀ mbẹ́ wọ́n ní malaria mú ọ wọ́n wá ní ìjà kọ́ gbabẹ́rẹ́ tàbí kọ́ máa bọ́ fúnra fóṣù mẹ́ta.

wọ́n ní àyà tó ṣẹlẹ̀ ní oṣù fún apé ìtúlẹ̀ òjò lákọ̀ọ́kọ́ sàlàyé náà ọwà nínú ẹlẹ́ẹ̀kejì tọ́ọ̀bá mọ̀ tọ́ọ̀bá mọ̀ nǹkan jù ni ó ní wọ́n tún sọ̀rọ̀ rẹ̀ èyí tíjà bá ń síbáyé láàrin sàfà àti gbàdà wọn ò nígbẹ́ẹ̀tì ẹ̀gbọ́n wọn káńtì ẹnu gbàdà ẹ̀ mọ́ dà sí wọn dá sí ṣùgbọ́n ní ká bẹ̀rẹ̀ ẹni tó ti léwu tó ni. wọ́n á lọ mọ̀ pé jábá níbo lè léwu náà wá wá àwọn nìkan máa sọ pé òun ló wà níbo. wọ́n ní àyà tẹ̀lé àyà ẹlẹ́ẹ̀kẹsàn-án yìí wọ́n níbẹ̀ lọ wá àfẹn tó bá lárò jinlẹ̀ dáadáa jàálànà lọ́rùn. àwa ṣàdúrà ọlọ́njà wà náà ìjọ máa láyè lò láti máa ronú jinlẹ̀ dáadáa. pàápàá jùlọ tá a bá ti ń kà lọ́wọ́ ọba subhanahu wa ta'ala wáyà wà á sọ fún wa pé nà má ní mọ́ mi nù. Ó ní bá a lè báyìí náà àkọwà ikún. Wọ́n ní ayẹyẹ ohun tí ń tù tí ń bẹ̀ nù.

فإن وكلاهما على الأخرى فقاتلوا الذي تدعو حتى تبين إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين والطائفة والطائفة أبونا يا طائفتان ìjọ méjì ikọ̀ méjì ìran méjì orílẹ̀-èdè méjì wọ́n ní tọ́ífà ìjọpẹ̀sán wọ́n ní jábá tí tọ́ífà inú Kùránì ká máa túmọ̀ ìfìdí ní jàmáà jàmáà. wọ́n ní a gbọ́dọ̀ fi nọ́mbà sí nọ́mbà tọ́ífà béèyàn jẹ́ one million tó bá ti wà ní sáìdì kan tọ́ífà náà béèyàn sì jẹ́ márùn-ún tó bá yẹ pé sáìdì kan ló wà kọ́ ìfà náà wọ́n ní bá ti máa pè wọ́n ní kò ní nọ́mbà pé iye báyìí ló kéré jù iye báyìí ní ọ̀pọ̀ jù. lásìkò tá a wà yìí tá a bá fẹ́ máa lo slang àkókò tá a ń lò lọ́wọ́ yìí tá a bá fẹ́ lò fún tọ́ ìfà á máa sọ pé ìlú sílù kọ́ńtì sí kọ́ńtì àbí bá bá union kan àti union kan ẹgbẹ́ àwọn mọ́tò ní ìjọba ń pé àwọn máa jà láàrin ara wọn àbí ọlọ́run bá àpò sí jà láàrin ara wọn àwọn ilé ìwé náà tọ́ ìfàtà á nìyẹn. ẹjá wo náà yà ẹ̀dá ó ní mínàlì mú mi ní náà wo náà yà wọn ẹ̀wọ̀n náà yà wọn ní mínàlì mú mi ní náà. Ah, nínú ẹ̀dùnmọ́mí ní ẹ̀tọ́ wà ń bẹ̀ yẹn wọ́n ní káwò dáadáa wọ́n ní téèyàn bá ní àwòjinlẹ̀ àbí ìfarabalẹ̀ tó bá wò tó mara rẹ̀ yọ́ mà pé ó ń pakọ́mọ̀nà ó ń fan sígínà pé. oníta bá fẹ́ sọ pé máa jà àbí máa jagun àbí máa fa wàhálà láàrin méjì. tọjọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́ ènìyàn nípasẹ̀ pé tá a bá wò tá a bá fojú ẹ̀sìn wò ó a máa ní ìjà tí ń bẹ láàrin àwọn ènìyàn ọmọ ènìyàn tá a bá fojú ẹ̀sìn wò ó a máa ní mélòó ló pín tí wọ́n ní ká máa sọ pé mẹ́ta ni ojú ẹ̀sìn ni o mélòó la pé mo la ti mú yẹn ní gbólóhùn tọ́lọ́ sọ pé mí nà lè mú mi ni àwọn wo ní tìsí ń bẹ̀ yẹn ìkànnì yẹn wá ní. a máa rí méjì síra wọn ó náà ní bẹ́nu lọ́wọ́ yìí ìpín àkọ́kọ́ nù ìjà máa wáyé láàrin múmin tó tí ò sì kọ́ wáyé yẹn lẹ́ẹ̀kejì ó lè wáyé láàrin kàpèpèpèrè méjì ikọ̀ méjì tó ìwà yíyá ìpín mẹ́ta ló náà pín ẹ̀rọ àpẹẹrẹ o. <laughs> mẹ́ta ló náà wá pín sí alákọ̀ọ́kọ́ wọ́n ní n tí ń ṣẹlẹ̀ láàrin kèfèrí méjì sí ibi lẹ́bù kan náà wọ́n jọ wà ó lè jẹ́ sí pé láàrin ẹlẹ́bọ àti ẹlẹ́sìn alólùkìtàbì ó lè jẹ́ bẹ́ẹ̀ àwọn náà ń pè ní mìlìyí bíi nàṣọ́ra bíi yahudi ẹjẹ́ àti kọ́ńtì tàbùtì ẹgẹ́ bíi india àti rọ́ṣíà kan máa jà lábùkù bí india àti rọ́ṣíà bá ń jà Eh, ẹlẹ́sìn wàsàní náà làwọn India ẹlẹ́bọ haram ni wọ́n àwọn Russia nínú kọ́ Christian tàbí kọ́ jẹ́ wọ́n ìjà tí àwọn méjèèjì yẹn ìjà tí àwọn méjèèjì yẹn láàrin mìíràn méjì ni ṣùgbọ́n wọ́n yàtọ̀ ní nìyẹn one. àwọn ẹlẹ́ẹ̀kejì náà láàrin àwọn ẹlẹ́bọ̀ hánrán gan síra wọn ẹjẹ́ àti kọ́ńtì náà ṣàpèjúwe ti ilé ìná kápé India àti China India àti China ń sìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ní yàwó bí wọ́n ti ẹ̀lẹ́rú ẹ̀ díẹ̀ díẹ̀ ìjọba wọn olóòtà ni wọn táwọn ilé náà bá ń jà ìpín kan náà nù. ìpín ẹlẹ́ẹ̀kẹta láàrin àwọn kèfèrí tó jẹ́ sí pé wọ́n ń ṣàfihàn ara wọn sínú Yahudi àbí Nasara fúnra wọn. ẹgẹ́ bí Amẹ́ríkà àti France ni. Amẹ́ríkà ilẹ̀ sí wọn jẹ̀mọ́ ẹ̀ lájú. France ńkọ́ Nasara ló dominate Nasara dominate l'Amẹ́ríkà ṣùgbọ́n agbára tí ń kọ̀ǹtú ìjọba àwọn Yahudi ló nínú ṣùgbọ́n tí a bá ní kí ló dominate àwọn Yahudi ò tó nǹkan mélòó gbogbo wọn ṣùgbọ́n wọ́n ní agbára ni ṣùgbọ́n tí a bá ní kílẹ̀ sí wọn gan ń bẹ́ẹ̀ àwọn nàkọ́ra ni kílẹ̀ sí wọn ní France nàkọ́ra ní àlọ́ dominate bí kọ́ńtì méjèèjì ọmọ ìjà ní ìsìn láàrin ara wọn àti fàásìlè hó báyìí náà òmárà láàlò wọ́n ní kí lọ́wọ́ dọ̀nà yàrá àwọn mọ́mìnì pẹ̀lú àwọn kẹfìrì tí wọ́n bá ń jà lára àwọn mọ́mìnì la jùmọ̀ dájọ́ rẹ̀ láàrin kẹfìrì mẹ́tẹ̀ẹ̀ta tá a pín yẹn táwọn bá ń fa wàhálà láàrin ara wa kí ni ìjísàn wọlé ẹ̀ kí mùsùlùmí ọwà kí la ní sí wàhálà kó mọ̀ bí sólì bẹ́yìn náà hùn táwọn àbí kí lọ jẹ́ gbèsè fún wa kí sì ni eh, ẹ̀tọ́ wa ń bẹ̀ gangan. ẹ̀wọ̀n ní ká bá fẹ́ máa dáhùn àǹsẹ̀ ilé ìkó ìdí ọ̀gbá ẹja dè mọ́ bẹ́ẹ̀. ìpín ẹlẹ́ẹ̀kẹta tá à ń bá bọ̀ ìpín mẹ́ta la pín àwọn tí wọ́n máa ń jà láàrin ara wọn sí àwọn mọ́mìnì tí kèfèrí sí kèfèrí kèfèrí sí kèfèrí wá pín sí mélòó ọwọ́ akẹ́lẹ́ẹ̀kẹta eléyìí ẹlẹ́ẹ̀kẹta láàrin ìjọ mùsùlùmí àti ìjọ kèfèrí tó ìjọ mùsùlùmí àti kèfèrí ń jà kèfèrí náà wàá pé méjì kèfèrí ẹlẹ́bọ ni àbí kèfèrí ní ẹlẹ́sìn ìnàkọ́ra àbí ìyàwó wọ́n ní bò láwàá ṣe kí láwàá ṣe láàrin náà ìjẹ̀lá sàtúnṣe láàrin wọn nítorí mọ̀mìnì já ń bá jà bí àbí tí torí mùsùlùmí já ń bá jà tẹ́ ń jà láàrin ara wọn táwa látàtúnṣe yẹn torí ọlá mùsùlùmí tí ń bẹ́ ń bẹ̀ tí wọn láti sàtúnṣe bí àbá lọ sọpọ́ọ̀tì mọ́mìnì táwa fèsì ìgbèfèrè yẹn gbogbo eléyìí ní ti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ mọ́gbọ́ ọ̀rọ̀ whatsapp kọ́lé léyìí pé ẹ̀yán ti sẹ́ pé kíní kan àfà kan sọ kìíní kan àfà kìí ti irú àfà ń dọ́yẹ kọ́ máa sọ ọ̀rọ̀ yẹn irú ààyè tá a wà ní ìsìn mùsùlùmí àti kèfèrí ń jà sáàsà tún ṣe ni àbájá ti bá sọ́pọ̀tì mùsùlùmí a ní ju méjì náà lọ àbọ̀ sọ́pọ̀tì kèfèrí mọ́ èwo láwà mú nínú méjèèjì láti ní kì í tèmi àti ẹ̀ láàmà dájọ́ ń bẹ̀ yẹn. àwọn àwọn oní ọmọ bẹ̀ yẹn. àwọn àgbà àgbà òkè nù mọ̀. tí wọ́n mọ̀ dáadáa. wọ́n tún wá ní experience. wọ́n sì mọ ibi táǹfààní wà jùlọ. àwọn ẹni ẹ máa dá sí nǹkan yìí o mufti nàìjíríà ọ̀làgbára rẹ̀ o mufti ilẹ̀ yorùbá ọ̀ká o kánẹ́kù nímọ̀ gan láàyè mufti rẹ̀ o kọ̀kápá rẹ̀ a sá ń bèèrè pé ọlọ́run ṣàánú wa ni. mọ wọn ara rẹ o nínú màtí nígbàgbọ́yé gbàgbọ́yé àti ká ní wisdom ká máa ń tọ́jú ẹ àti kí á jinlẹ̀ jẹdò nínú nǹkan tá à ń sàlàyé fáwọn èèyàn. mọ́kànjú sọ̀rọ̀ sí nǹkan tó jẹ́ sí pé tó ọba sọ yóò kó bẹ́gbẹ̀gbẹ̀rún èèyàn ni wọ́n ṣòfò lọ. irú àwọn ẹmọ́sí araba ẹbí ti ṣẹlẹ̀ lọ́wọ́ ní ìsìn àpọ̀lọpọ̀ ti sọ sí ẹ lọ. kí ni kí ni bá o kí ni kankan ẹnìkan dá sọ̀rọ̀ yẹn ọba aláyé kan ni ọlọ́run ti jẹ́ ọgbọ́n mo bá múnà ń ba rẹ̀ ó bá pè é wọ́n ní à mo sọ tó yẹ kí n sọ ó sì kọ́ sára rẹ̀ ǹjẹ́ ẹ máa sọ ǹjẹ́ ẹ máa pẹ̀tù ni ọ̀ǹdẹ́ nìkan lẹ́bi gọ́ọ̀mẹ̀ntì kan dákẹ́ ǹjẹ́ pírẹ́sidẹ̀ntì tọrọ lájú ǹjẹ́ stéètì tọrọ kí ló gàgbẹ̀ntì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dà ẹ̀ ń tó náà tọrọ kọ̀sẹ́ńtọ́ sọ̀rọ̀ ẹnìkan tó wá dé èèyàn kan ọ̀wá ń dá sí irú nǹkan báwọn a lẹ́tọ̀ọ́ sí irú nǹkan bá ń téèyàn ọba dá sí ọ̀fíṣíálì ní ọ̀jẹ̀ ìjọba ọ̀fọwọ́ sí tí aburú bá mọ níbi jẹ́ tí ń fà lọ́wọ́ ọmọ ìsẹ́jú kó tún máa ràn lọ o lè sọ̀rọ̀ mí inú kọ́ńtì rẹ tí ó fa ogun wá bá inú ìlú yín padà kọ́ọ̀pù ẹni ẹmọ́ nù ni o àwọn onímọ̀ máa gbà ní àlè dàtírù nǹkan báyìí ó jẹ́ pé ẹja gbọ́dọ̀ mọ ara wa o máa ṣe bá ti wá sálùwà láàmì já àbálùwà láàmì ọ̀já máa ṣe bá ti wá pé ọ̀pá mélòó láà máa ń díyàn bá kọ̀bùlé àbí báàgì bẹ́ẹ̀ sí sọ máa ṣe bá ti wá pé kí ló bá àwẹ̀ jẹ́ ní wọ́n máa ń international issue báyìí sẹ́ni ẹjẹ́ o wọ́n nírú àyè tá a wà yìí àá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìta afẹ́ká kọ́ lónìí lọ nìyẹn o wà á dáhùn ánà lukú ní fadún. mímà dàkà mímà dúkìrà tàkà mọ̀lẹ́ká tó bí wàlákin. wàlákin نعم bá wa jù nínú gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tá فإن والاستهزاء ما على الأخرى فقاتلوا التي تبغي فقاتلوا التي تبغي حتى تبغي أدناء أمر الله فإن فات فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إن الله يحب المقسطين. أقوى قوالا عندي اقتتلوا Ah, akọ lóga ń bẹ̀rùn ní ní fẹ́ ní sókí náà ni kò ní pọ̀ ah, ṣe pé kìí ṣe lóga la fẹ́ kọ́mpútà ní tẹ̀síìrù ṣùgbọ́n tẹ̀síìrù tó jẹ máa lóga lára kọ́mbẹ̀ ah, ọlọ́run kọ́kọ́ kọ́sọ́ àjọlá lọ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وليس على ان في سوى Màláíkà mẹ́tẹ̀ẹ̀ta ti ìdìnà tiwa. Alára lọ́wọ́ aláàjẹ àràjì lẹ́yìn. Màláíkà